إني أديها يا قوتي ونودك ولو جعلناه قرآنا أعجميا هو أه؟ أوكي ما يقول لكم هو آية قوتي ونودك آية 43 سورة فصلت ولا ما هي بسم الله بسم الله الرحمن الرحيم ما يقال لك إلا ما قد قيل للرسل من قبل إن ربك لذو مغفرة وذو عقاب أليم ما يقال لك إلا ما قل قيل للرسل من قبل من قبلك إن ربك لذو مغفرة وذو عقاب أليم بارك الله فيك وجزاك الله خيرا عباد الله الكرام آه، أفضل الصلاة وأتم التسليم على أفضل المبعوث لأفضل الملة الذي قال الله تعالى في حقه وإنك لعلى خلق عظيم سيدنا ونبينا وقرة أعيننا قائد كل المحجلين وعلى كل من دعا بدعوته واستنى بسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته aya forty three ìtura tó fòsílẹ̀ ọ̀làwọ̀ adáyé dọ̀ngá níbi asọ́lọ́lọ́wọ́ àríyí wọ́sálà fasara aya kàáyá tí ó gidẹ́ ọ̀nà méjì ma fasara ètò kẹ fasara ojú ìṣẹ̀lẹ̀ tẹ̀kọ́ wà mímọ́ ẹlẹ́mí fasara iye yóò dúdú ilẹ̀ màdẹ́. ما قيل ما يقول لك بو ما يقول لك سنة دوك معك نو نبي إفاد بين أي تاني دون وجوه نبي صلى الله عليه وسلم عليه ما يقول لك شو دو معك و ما نو دوك معك وين إلا ما قيل لرسل من قبلك ìdí àwọn ikú màlìkà kàwọn àmọ́ oníjì ọ̀bí ìdọ̀gba wọn rẹ̀ dẹ̀ máa kí ni ìnáwó lẹ́mẹ̀jìnnún mẹ́ni bẹ́lẹ̀ wọ́n ṣááìr àníbi ṣàkiri àníbi ṣáhímù àníbi ṣẹ́ni kùmà yọ̀ọ́rọ̀ kọ́ ọmú àmọ́ wọn lẹ́dọ̀ kùmà káyé ètò ẹ̀ṣẹ́ni yóò dúdú àmọ́ àníbi kìlì búdú yóò máa bí sọ́jú ọbẹ̀ ní ipò ẹ̀ wá jẹ́ ìdẹ́ ọlẹ́wọ̀n kẹlẹ́ máa kà ń mọ̀ ní kòmọ̀. àwọn aláwọ̀ yẹn ni iná rọ́bàkà lẹ́nu ọmọ rẹ̀ sọ̀rọ̀ sí i. gàtíà odò aláwọ̀ bá ìṣòǹdókì ní gáfárà òǹdó àti gáfárà ìṣèkì àti gáfárà kẹrẹ bá mi mú mi ni. اللهم اجعلنا من المؤمنين obi ki suni gabara ti alemi ga mumini ya di gabara uma mumina ni de gabara to di nen mumini do iman ne ba ke to la duni budu ko ne ji ni ci mumini wu ya ne ba kere na go ya ne ba kalu nga go ya ne ba ya do ti manyon ọjọ́ gbalọ́ àti múmini tó dálbẹ́rẹ̀ka ìmáni wọn bá ọjọ́ wọn gbalọ́ àkó wọn àyà tó padà ní múmini اللهم اجعلنا من المؤمنين ohun aláwò lẹ́jẹ́ gìnìgáwára fi ájí múmini lẹ́zó ẹ̀kọ́ bin alim òṣòóndókè wọ́n ni àkàyà òṣòóndókè wọ́n ni àzába alim àzábe yíwọ̀

kẹmẹ yìí ọla ọ̀la mú múmi ní kí àwọn kùmà dọ́wọ́họ́ dọ́wọ́họ́ kí dúbádáwọ́má dúbádáwọ́má dúbádáwọ́má dúbádáwọ́má láàlẹ̀ yìí ẹjẹ́ wọn ẹ àmúrídà ogun ya àzába kọjú anya ún bókì mú ti abọ́ méjì kọ́ra wọn إن ربك آه، آه، لذو مغفرة وذو عقاب أليم دابق لا يجد إيه، تاتانمو سورة الهجر كو نبي عبادي نبئ عبادي أنا الغفور الرحيم وأن عذابي وأن العذاب هو العذاب الأليم kabale ebe sura ya tan mogene o mayo lain ka hi ka welede nabi ibadi anni ana al-ghafurur rahim o adina bari ngama dumi din anabari ojo kolangi dugo ilugwe kolawona kojo yuzu nabei nebe ee ọla ekiti ọla ilile dọmọ ọla ekiti very important dọmọ amma yatasaalun ani nebe ilazim ẹni e, kí a di nàbárí yọ gbọkọgbọkọ àwọn amúnẹlẹ ọmọ ọdọkí nàbíyù mẹgánikọ nàbíyù adọlẹ ilẹ akẹrẹ bámọni gbé anọlẹ anọ kó ụwa wàá نبئ عبادي دينابار ما دمي أني أنا الغفور الرحيم أمي أمي تاتي غفر اليوم يا مؤمني أمي لجي وأنا عذابي لهو العذاب الأليم كو يجي والفجر أجو كان أجو نكو الله تودو دائي ويوم تبلى السرائر فيومئذ لا يعذب فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد أما يجدي له يدفك ما بان وتشابه أهدي وكمولدي ẹ̀tàgbó àyàmì máa lẹ̀mí bídíà wáyé kìyàngà dọ̀ọ́yà bọ́ pàbà wáyé kọ́lẹ̀yàn kẹ̀tẹ́kì ládáhùn tí ó ládọ́ gbọ́kọ́ gbẹ́kọ̀ kẹ́ tẹ̀sìbí ṣe inú yí òdúbọ̀gbò mẹ́tẹ̀wá ẹwẹ́ kànú yí òdúbọ̀gbò mẹ́tẹ̀wá kóònù yí òdúbọ̀gbò mẹ́tẹ̀wá ó yí kàìnù kóòdúbọ̀gbò mẹ́tẹ̀wá kóònù kó fẹ́fẹ́ kó ìfànà yọ òdúbọ̀gbò mẹ́tẹ̀wá kó yí òkété ní òdúbọ̀gbò mẹ́tẹ̀wá kóònù kó dú dé máa lo òdúgbò ọgbọ̀n mẹ́ẹ̀tẹ̀ wá ó ní máa lo kàpé máa lo ọ òkú ẹ̀wẹ́ kéde ó ní máa lo kéde yá ti tẹ̀sí bí ìhì ẹgbò òdúgbò ọgbọ̀n mẹ́ẹ̀tẹ̀ wá ọjọ́ dúkì ẹ̀kú mọ̀hánà turula maka matubo ya nabi mọ́mọ́ ọjọ́ ẹ̀tẹ́ ìsàbẹ̀ ilé yọnyọnyọnyọ nígbà nǹkan máa tí ń ṣe kọjá dídàmà tó náà ẹ̀ dídẹ̀ ìkì ọjọ́ ẹ̀jẹ̀ dàmà tó náà gẹ̀ẹ́dì alukọjọ́ àlejò mímọ̀ tó dá ìbọ̀rọ̀kà níbi mọ́mọ́ yìí iná ọdún kan máa ṣe kọjá ayé àdàjábà náà máa ń wọ̀láyé ọjọ́ kiri wájọ́ ìmọ̀lù ẹjọ́ mi ní àdàjábà wọn tó dàbálẹ̀ ojo jenazaba biti biti biti biti ama ya wowo kedunga ojo jenazaba e tudu na jahannama capacity una jahannama wonu basabu ti unhuti une ile mikide opayo wa kwero gbo meta yan mewa ilẹ̀ nígbà nẹ́bí yírí yìí yọ ajọ́kúta ọ̀làbẹ̀rọ òun ọjọ́ lẹ́wọ̀n tó ń dúkìtọ́ náà ń ná alùgbọ́nà méèbì alùgbọ́nà àṣàjọ́ bó so eh, ayé gidẹ́ ìṣẹ́ káwọn akọ́jú ọ̀ṣẹ́ nígbà wára náà náà kí a ṣàmì múmi ni wọ́n ma ilé ọjọ́ ilé ṣẹ́gàmúdé múmi ni ẹ̀gbẹ́dọ̀ ọjọ́ ẹ̀mdà ti múmìnì ohun náà máa ṣokọ́lọ múmìnì takọjọ́ kí ìdẹ̀ ti múmìnì máa mú múmìnì lúgbà mọ́nà kó kẹjá sí bìkẹ̀tí ní gbówà yìí kẹjí ní kọjá díìnì ẹnẹ̀kẹ̀ ti múmìnì yá lè kọ́nùkù tónùkù dún ẹnẹ̀kẹ̀ ti múmìnì tọ̀lọ̀ lọ́pù dó ọ̀làdókìdó ọ̀lọ́pù rẹ̀ àgbà ṣe mánìkẹ́gẹ́gẹ́ yóò má dọ̀là tọ́là dó ọ̀lẹ́dúkì àgbó àdínì ránàdọ́rọ́ àdínì máa fi fi yóò máa bèèrè àánú ó náà ti mú mi ní inú nùkú yóò ráàlì onùkú àmúgbó onùkú àbíhá onùkú àtòwò ẹ̀hùn dúkì dọ́lẹ̀ kàwọn onùkú ungoja ani yumi hadi lahare ogene kikateni yanu kolo imani keje ege sahihi bukhari chapter 1 chapter 2 ege muslim 1 ola 2. ile ka gbogbogbogbogbogbogbo ee muslim min 1. iman ma bukolo ma ma ma ما لك جمان من الإيمان ما هو مقال لما دعاك ما من الإيمان ما هو مبابي ومن ربي أنا دوغي ني إيماني جانك ما مقود جانك ما مقود جانك ما مقود إيه مسلم مانه النبي صلى الله عليه وسلم يعني إن الإيمان بضعا وسبعين شعبة عن بدءا وستين بدءا وأربعين شعبا كو أمي رواية ولونا وهو أعلاها لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق إريا فاتو بكي إتاتة ليه to see fundamental ìwòwí òṣìlá ìlàhà ìlàlá òun jẹ́sẹ̀ tẹ́ta ẹ̀tẹ́ òun kó dágbó orí dúkì sórí ilé ìyẹ̀sẹ̀ nẹ́tàrí àyàn àmẹ́tọ́ àmẹ́tọ́ yìí máa ní ìní àdíṣẹ́ 70 something ìní àdíṣẹ́ 60 something ìní àdíṣẹ́ 70 something àbínáhà ẹbí tọ́ ní àmúkọ́lọ̀ yìí máa tí múmìnì àwòṣe yìí máa nì máa mú múmìnì kóhùn bèkì ẹ̀tẹ̀ láìláà ìlàlá ọkọ wà náà àbí ẹ̀tọ́ mẹ́tọ́ mẹ́tọ́ lẹ́yìn èkì ìṣọ́wọ́ ni òun papọ̀ ìmọ̀ tẹ̀tẹ̀lẹ̀ àdá ẹni tọ́rí sí ohun ìdẹ̀wọ̀n lẹ́tìyàn òbí yọ́nà tẹ́ èkì ìyẹ́tùlẹ̀ àmẹ́tọ́ ìmáàni lẹ́dẹ̀ àtọ́lá ìnínì omi kówẹ̀ àmì ṣùgbùrì ìmáàni ìhà àníbí àti sẹ̀bọ̀tì sẹ́mtì nìyí ṣe ìhà omi kó àrátá ní ńláhùn máa máa ńlá ìtọ̀kùbíkì máa ṣe ńláhùn apply yorùbá máa lẹ́tì dé wa. ma kalka ma kalka imani ma ya kama wale anene ngabon anene ngapisho abri imani kau mama nije kamde kade udegi ni imani ubojo ile dobu bibuwe من كان يؤمن بالله واليوم الآخر وليقل خيرا أو ليصمت من كان يؤمن بالله واليوم الآخر وليكرم ضيفه من كان يؤمن بالله واليوم الآخر فل... فلا يؤذي جاره أتم قال ينقل أم شعب الإيمان يدبل إمام بيهقي يتقد دم دم دم دم دم دم وجي شعب الإيمان ibùnú hibban àmì ṣọ́ẹ́bì ìmáàni ipakó yóò má tó rí yọgbá abẹ́gìṣà ló máa dùn máa dùkí abẹ́gìṣẹ́ ayé máa dán kó àdùkí abẹ́gìṣẹ́ yíò ga nàgìdẹ́ máa dùkí dùk yóò má tó rí gbà ìdóyè ẹni dùk yóò ń ara tánẹ̀ káàdì ní orí mi láti kí lọ yóò na ẹ̀rí ṣọ́ẹ́bì ìmáàni gidẹ́ ẹ̀wọ̀n máa mà tó rí kẹ́sì tọ̀kídé kìmákẹ́ lórúkẹ́ àmúkọ́lọ́ ẹ̀ keleke mami ausi imani koa madodobo imani yorukodule mayole nakaku inna rabbaka ladhu maghfiratin ngami mu'mini وذو عقاب أليم للمجرمين نعوذ بالله أن نكون من المجرمين فترى هكذا fásáré kéèkì máa yóò kọ́ọ̀lù lẹ́ka ilẹ̀ máa kọ́dé kí ìlànà rúsùlù ní kọ́bùlítà iná ọdọ́gùn máa kàn wọ́n wẹ̀ níbi ní kíkẹ́ wọ́n lẹ́nu ikú máa kàn án mọ̀nú jẹ́ kìdọ́gba wọ́n wẹ̀ ń gbọ́ lẹ́nu máa kàn án mọ̀nú jẹ́ kìdọ́gba wẹ̀ níbi yìí rẹ̀ wẹ̀kẹ́ dìbí tọ́lì ilẹ̀ kẹ́nu kí o kọ́ lọ sí kóhùn kẹ́nu kò yé le ń gbẹ́ ń máa kàn án mọ̀ níbi lẹ́ ebi tó aya آية 65 الله يعني ولقد أوحينا إليك وإلى الذين من قبلك ولقد أوحينا إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين tọ pátárà èké ìjìká ọ̀káyà nìdẹ́ àwọn ọgbà yóò ṣe pẹ̀ wọ́n gbọ́ kìdẹ̀ wọ́n fi ọmọ káyà yà nù mọ́. tùdá yéyẹ ni máa kí ilẹ̀ lẹ́ka iná tó màkàmú wa níbi muhammadu ilá máa kọ́dé kú ilẹ̀ lè rọ́tùlù ní kọ̀bílẹ̀ kàkí tó ń gbé màlìkà káàmù ní fẹ́ kìjọba wọn rẹ̀ rẹ̀ nígbà wílẹ̀ dẹ́ wọ́n fi ọmọ káyà nù mọ́ gaskiya adewahi wala kad uhiya ilayka gaskiya ma dewa ya buwa nabi muhammadu wa ila alladhina min qablika bayo bodu gidobangoe kakini la in ashrakta wallahi wa nabi o janka bi shirku shifa la yahbatanna amaluka wallahi sidiku kullu duka shi mamu kabeh tuwe kubuye kita kwangu we eu makama da pakuja kadira wala takunanna minal emaude hamenuhu in en makamu yesu wedin buki doba an mobele ma hoka ngamai eu kaya ya kaire ma qila ma yuqulu laka illa ما قد قيل لرسل من قبلك ولقد أوحي إليك وإلى الذين من قبلك أه أن لئن أشركت ليحبطن عملك ولتكونن من الشوكي ojo awo na nibi oye shirku kakiji benu ke fe shirku se wallahi aya de amelo ayu shobi ki yako ngada kwa mdu medole e ngote ya hola beti bege bege e ngene ma ngota tena hulu òṣòbí lẹ́wọ́n lálọ́ gbogbo dẹ́ àṣòbí ajé kí má dàgbàdo lè ẹ̀rù màá tẹ́jà náà wọ́lọ́ kòwọ́n kòwọ́n dábì mí sákòṣòbí lẹ́wà àtẹ̀dùgbúlọ́ òbí káyé ẹ̀fì yẹ́gẹ́ mú kú sí ẹ̀yọ̀mọ̀ ẹ̀wọ̀n yọ̀wọ̀n tó oónúgbà níbi muhammadu umar kọlásírí kò wọ́n dẹ̀ tó dábálẹ̀ àwọn kàkọ́ṣẹ́ karatu atẹ̀yọ́ ọláwọ́yọ̀yìn sọ̀sáìtì a kóyá nẹ̀wà àkàkóyídàmá káàdé ni mọ́yọ̀yọ̀ akọ́ṣẹ́ karatu alìkíálì kándìkí mímọ́ ẹ̀yọ́ àdé ni káàkáyọ̀yọ̀ assignment ilé olóyìn tẹ́wọ́ ojime tene amele rutane ta ojime tene gana gana gana gana gana gana ogugwa ta te tene gana gana gana gana gana amele rutane ta si ojima ojo dumene kiredo yi ojo kema narejo dumwa ate utate naam ولو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته فأعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون فيه آذانهم وقل وهو عليهم عمى أولئك ينادون من مكان بعيد الله أكبر بارك الله فيك آية 44 سورة فصلت الله أكبر ويني ولو جعلناه قرآنا أعجميا أو أما من قدر وانا يا نبي amamduda qur'anan amamduda kumagba qur'an yawa qur'an ko fasar wala min o ka solita ko do dunga ne bi eh law anzalna hadha alqur'ana الرحمن علم القرآن إذا جمعنا لتاج قدر رغوان به وجاء قرآن أمال رمو bọ̀tẹ́ ọgẹ́dẹ́ kàdó yí ń àmì kìlẹ̀ àbájọ yìí kùránán ìjọjọ́ yí ń alkùrán kùránán ẹn kùmá gbá mọ̀mí nìdẹ̀ ẹn kùmá gbá kọ̀rọ̀ àyẹ̀kọ̀rọ̀rù kùránán wọlọ́jà àlẹ́hù àmàmẹ́n kàrọ̀ wọ́n ni wọ́n níbi muhammadu edo amamudu tẹ́ ẹ́ eh? أو أمام دودن قرآنا ينكم أكبا أعجميا يسيو منك ما عرب ما جي عجمي يسيو ما عرب ندي أو أبيك جميع عرب كتكافر يوم مكة مماني لولا فصلت آياته أعجمي وأعربي ẹ̀hún tí màmá àmúkúra ní gidẹ́dù sí ìtí yóò múnú yóò yí kí àràbù kí àmáyán wa tẹ́tí náà kí àpáyé àràbù kí àtẹ̀tẹ́ ìgbéjì ìtí ndí àdé àràbù àtẹ́rẹ̀ ndi swahili legi swahili tẹ́dẹ́ igi àràbù àtẹ́rẹ̀ tó dá mọ́ sákàdákì lè adun ma wace dunga jali a ke ƙura'an yayan wa evisi a mai arab a mai arab wani goma jali a ke ƙura'an ewu mai isi ma yayan da hukko nga code adoa ka nabi ibrahim hukko mace ta ne yau mace majali a kan nibi sitala ewu ma yayan da hukko olagide di bible old testament and new testament every New Testament, early book of Matthew, early book of Lamentation, book of Revelation, and early Malage, Isharat, Kiadunga, a book of Isaiah, or more like they is a domoge. Quran is CEO Hebrew, Abeki Aramai, Isiamo, Iyu, Duya Yarov isiki anyoro woti arab ami kafiri maka mace majali ka nibi ibrahima ko mace bibiya ka nibi anyawa anibi yote dala ya anyawa ko ya mamuma arab o yane maka imike dai يدادوا عن نبي إبراهيم وابعث فيهم رسولا يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ìbílẹ̀ṣẹ̀ tánẹ̀ kọ́ yọ ẹ̀pẹ̀kọ́ hàn níbi láyádò amọ́n fẹlẹ́mà ma ẹ̀hùn mọ́ àrọ̀fọ̀ bíhì ya yà pé o akarabu isi kuma ma jáde omi ma jáde ẹ̀wọ̀n kuma ma yẹ ma ibrahim akáyé àbí àyàwó máa yẹ kẹfàrọ̀ ma yẹ káfírí ṣiṣẹ́ kó fẹlẹ́ ànátúlá ẹ̀dẹ́sàmì yìí o dẹ̀ àmì àrọ̀bùnúgbònúgbò mamewa nibi yayamako magane ko lam yakuni alladhina kafaru min ahli alkitabi wal mushrikina hatta ta'tiyahum albayyina rasulun min allahi yatlu suhufan mutahhara amikabri pama rabu makkah madde ma yamuna kabri jigbamedo tan sen de kabri sonitaka nibi giwa kwa kuma majeka nibi dubya hawa anibi muhammadu ishi arab kwa zaki kurani hu iwa giawai kwa kuma sano ima ya developo ye kuti big non ko ya na bikiwa kiyodoma ai ma kiyodoma ni mega ni lele mangu amamu ngwayo ya na medina yanga níbi sísálọ àyáwá yíwá pé hímà yàá níbi àyáwá ìkọ́wọ́ pa ẹ̀ pé ìhì jí mà tó dáyé lọ àmánúgbò mẹ́ta níbi ilẹ̀ àwọn ọdẹ yìí ìwọ́gà níbi ilẹ̀ àwọn ọmọ ọ̀pápọ̀ màkàbíríjì máa sáni mà dẹ̀bẹ̀lọ́pọ̀ yẹ́ fi ti yúdà níbi muhammadu ọ̀dẹ̀dẹ̀ máa lẹ́ wọn yóò ní nẹ́lẹ́dẹ́nà kápẹ́ robin alẹ́ kẹtàbí wàlmúṣirikínà fi náírì jahannama خالدين فيها أولئك هم شر البرية abẹ́ wa kura a ìmá tí sí o múnà kí ṣàrọ̀bù níbà máa rọ̀bù màmá ọ̀la lẹ́ tí ẹ̀ tàníbi òtítàlẹ̀ ẹ̀rọmọ̀ yìí tàníbi òtítàlá ẹ má tó pa ní sí o múnà rọ̀bù ẹ màmá yẹn lẹ̀ ọmọ jẹ́ ẹni ẹ̀ لو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته أعجمي وعربي أه؟ قل كهما هو للذين آمنوا هدى وهو قرآن كجرغوان نبي محمد وطونا ولو نشي كي عدنا طونا هو بيو جانبي محمد كما مبا مدو

imundi muslimi kwe muslimi imundi mumini kwe mumini imundi saliha ke muhsini qur'an atri to nogale jahon ko na ne tiru ki yakele boko to da bale bi suratu abinna an-nisa ay ayun wa nunzilu min al-qur'ani ma huwa shifaa'un wa rahmatun وننزل من القرآن ما هو شفاء ورحمة وما يزيد الكافرين ولا يزيد الكافرين إلا خسارا وننزل من القرآن أمر فيها القرآن ما هو شفاء ينكي أشوف وغولك وغايا ولا أبقى ديني وددن لقرآن أشوف موني ما هو شفاء ورحمة إن يومي قرآن وجهه للمؤمنين أمان غم مؤمني وما يزيد الكافر ولا يزيد الكافرين إمدا نو توكي أبو توغام الكافري إبادو مناك بفراني مناك بمجي مناك توكيان ẹ̀fà ìmọ̀ ikú yẹ pé dìkúránì dé mí pé tọ́fẹ̀yà rẹ̀ yàánà wọ́ ọ̀gá yán ọ̀gá náà mà tó lẹ́nu ojú ẹni ọmọ ẹ̀sìn ìdòlùkà fẹ̀rẹ̀ náà ìlà ọ̀sàrọ̀. Uh-huh. abeg masami kabrile wahuwa wallazina la yu'minuna abegi kodi imani ngal qur'ani le fi adhanihim waqarun ya mo igbola ya mi tima ipapa bibi sejo ipapa bibi eko yo ne o mo ye eh tudɔbɛlɛ na do kurani kaka ma bɔ ni ti gbigbe lɛ wɔhiwa ko wɔhuwa aleihim ama amaye kurani gbe ma heju ŋamati ma neju gane ma mɛ ki kurani aka gbigbe lɛ kia bero ma jon wòlɛ ika wòdodo kuma dama pe kurani tudɔ yunadewo na mi mɛta ni bɛɛ wòdɔ kuma dɔma kɔ na yiyi fi yɔlɛ wòsi janko ne do na yiyo na yiyo na yiyanu mo ke kwa do kola ŋu ɔbu ke dɔmɔ oliyo dɔmɔ ɔbɔ isɔgɔ akanya ɔbɛ ne kele dɔmɔ dɛ o wɛ ke mɔ ɛka e ŋu ya do na yiyɛ ya gbɔ ke ne ke mɛn ke ka ŋu ɔbɛ ne lɛ dɛ dabɔ gbɔ kɔyɛ ne mɛ pɛlɛ lɛbi na kɛfɛro kama pɛlɛ lɛbi yɛ nyɛ ko bima la yɛ sinawo. مثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ورداء حكم عمي فهم لا يعقلون سبحان الله وجوه كافر فوق ما دي كافر ما توجي فيسبوك na kɔla mɛ rɔbi wa e bu mɛ sɔrɔ ka ko ŋu dialogue ko ŋu yuku eyu ɛŋu e do mɛ bu mɛ hɛ mɛ kini ru kisi du kame o dza do yɔ ŋɛ ne kɔ yɔ na o ti ka vɛ kɛmɛ tɛli lɛbi yɛn reko bima la yasmɛwo ila nida ɛn ila do ɛn wɔ nida si de idabɛnɛ kia kɔa ɖe ŋɔ rɛ ɛn kàmẹ́kẹ́lì lẹ́sìn yẹn ní ìfò ìdábẹ́lẹ̀ owó máa pàǹgẹ́ ọ̀rẹ́ akọ̀là mọ́ ẹ̀wọ̀n ọ̀rẹ́ kì á yán gbà yí gbókà dùhẹ́ àwọn nìdá kẹ́lìmẹ́tání mùtàrọ̀dìfàn kẹ́lìmẹ́tání mùtàrọ̀dìfàn gídá mi máa lẹ́ni máa fẹ́ pàtí pátára ìdọ́ọ̀dọ́ bọ́ọ̀lù àti lòbì òdọ́dọ̀ dùhẹ́ òdọ́dẹ́ yìí. ونداء kwado na kankan ya kojú ògidì wọláwọn ọmọ ọjọ́ ẹni dá ọgbọ́ máa kwado mágidẹ́ ajé tí máa jẹ́ ayálò máa jẹ́ súnmọ́ nǹkankan ọmọ yóò fọ́ hún ọjọ́ àgbọ́jọ́ sọ́nà máa káfìrí rẹ̀ iná ṣẹ́rọ̀ dáwà pẹ̀lẹ́dí ẹ́ ìṣúra tó àǹfààní الصم البكم الذين لا يعقلون iya mo na ojo bi lo ya na ya na le be ki diana tele ama ye ti mama go la yo ojo ni ama ye ti ya ma gaaha a na a i abi m ha mdụ i a le a lee aị a niile i ị na-eee wụ aa nebia ọ akọ̀là ọjọ́ méjì torí àìsàn ẹni tí àtàkàtà fíkì òmùkọ̀là bẹ́ẹ̀bì ọ̀wọ̀ yẹ ọ̀ àjálù agajálù àtọ̀ ọ̀hún ni ẹ̀ tóbi ń àmẹ́hùn àtóbi ń yàtọ́gbọ̀ ọ̀hún ni dó bá ti yẹ máa dámọ́ wọ́n máa ọjọ́ yẹ́kùn máa ti bá dá àmọ́ ní kùn máa ké ní ilẹ̀ sí spiritual ọjọ́ kí máa nẹ̀rẹ́ jùlọ wa ìmíkìtẹ́ ní adúlá lè kàdé جزاكم الله خيرا وبارك الله فيكم السلام عليكم ورحمة الله وبركاته